padà sí orí ètò wa ètò yín Miliki Express fún gbogbo ẹ̀yin tí ò bá mọ̀ ṣùgbọ́n àti nǹkan tí spa jẹ́ mo lérò pé ẹ ti mọ̀ bó ṣe ń lọ báyìí báyìí lórí spa ẹ wá jẹ́ ká lọ fẹsẹ̀ rajó sí orin Ọlámídé Poverty Die àbọ̀. di poverty japa o kórí burúkú má lọ yálé wa o. poverty die die die poverty die die die. orí burúkú jìnnà sílé mi àríná jìnnà sílé mi àìlówó lọ́wọ́ jìnnà sílé mi oh. I want to get plenty money poverty tó fẹ́ máa finesse máyé tó ní greediness. No put true shit for my business. Oh. I know well I get money sickness.

I dey also make the poverty japa o. Kórí burúkú má lọ yálé wa o. Poverty die die die poverty die die die. Na who say make I no flex o? I no know why dem dey vex o. Poverty na my ex o. Me I'm on to the next o. Ìyà tó jẹ mí tí mo ṣara gbẹ́gbẹ́. Ibi tó pa mí tí mo ká gbọ́gbọ́ ó dàbọ̀ ẹ máa lọ jẹ́jẹ́ this is my prime time bíi ti bàbá kẹ́kẹ́ ayé ń retí ẹlẹ́yà mi o dem just dey pray for parí o i don dey hide dem like mi o nẹ̀ka ń kọ́ lọ́la ẹ̀ máa pa mi o holy ghost fire mi i no dey tire ogun wáyé mi ẹ̀ bá mi jó wọn pẹ̀lú fire fire fire fire fire. wa ètò yín Miliki Express ṣé o mọ̀ pé mo ti sọ fún yín níbẹ̀rẹ̀ pé àwọn oríṣiríṣi tips la máa máa fún yín nípa technology oúnjẹ jíjẹ bá ṣe múra gbogbo ẹ̀ kí lèmi wá mú wá fún yín báyìí o mo fẹ́ fún yín ní àwọn tips nípa nǹkan tá a máa ń jẹ báwo ló ṣe wúlò sí wa gan lára ẹ wá jẹ́ kí n mú ọ̀gẹ̀dẹ̀ tí ò tí pọ́n ọ̀gẹ̀dẹ̀ ọ̀gbàgbà gbogbo alámọ́ banana ìyẹn ọ̀tọ̀ ṣùgbọ́n plantain táwọn olóyìnbó pè ní plantain plantain tí ò tí pọ́n ìyẹn unripe plantain ọ̀gẹ̀dẹ̀ ńlá wọ́n ní pé àwọn nutritionist wa múràn ló sọ àṣèwádìí dáadáa wọ́n ní pé tí a bá ń jẹ ọ̀gẹ̀dẹ̀ tí ò tí ì pọ́n tí a fi ń ṣe oúnjẹ jẹ wọ́n ní pé ó dáa nítorí pé ó wà very rich in fibre oúnjẹ tó bá dẹ̀ ti tó bá dẹ̀ ti ní fibre nínú kí ló máa ń ṣe wọ́n ló máa ń level ó máa ń bring down cholesterol level ìyẹn ni wípé ọ̀rá gbogbo àwọn ọ̀rá tó wà lára wa tó ti dìjọ sí wa níbẹ̀ ó máa máa break wọn down ó dẹ̀ máa jẹ́ kí ìyàn kí ó má tètè ní heart problem àrùn ọkàn nítorí pé ọ̀rá bá ti pọ̀ jù lọ́kàn òun ló máa ń fa bóyá heart attack ó máa ń fa heart failure gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n tún ní pé unripe plantain ó wà very rich in potassium ó tún wà very rich in vitamin A ṣé ẹ mọ̀ pé nǹkan tó bá ti wà rich in vitamin A ó dáa fún àǹfààní àlàáfíà eyín wa gum wa gbogbo nǹkan tó ní ṣe imú wa respiratory tract wa ó dáa fún gan ọ̀rẹ́ plantain ọ̀gẹ̀dẹ̀ tí ò ti pọ́n ó tún da gan fún ó wà very rich in vitamin A vitamin A àdẹ̀mọ̀ wípé ojú wa ó nílò vitamin A gangan fún àwọn tó bá ti ń dàgbà ẹ wò ẹ má tiẹ̀ jẹ́ adúró kí a tó darúgbó ná bá ṣe wà lọ́mọdé gan wọ́n ẹ jẹ́ ká máa include ọ̀gẹ̀dẹ̀ tí ò ti pọ́n sínú oúnjẹ tá máa ń jẹ ó máa ń ṣe ni ní àǹfààní dáadáa àti wípé ó tún máa ń build immune system wa nítorí pé ó wà very rich in iron potassium fiber àti vitamin c and vitamin a tá bá ti fẹ́ jẹun báyìí o ẹ má gbàgbé láti jẹ ọ̀gẹ̀dẹ̀ tí ò tí pọ́n ẹ̀yin aráalé mo lérò pé ẹ ti jẹ gbádùn àwọn tips yìí ẹ wọ́n jẹ́ ká lọ fẹsẹ̀ rajò sí orin skibi featuring Ricardo Banks sensima ambo. Along came to see. Defun, eh, oh, Colette. Owole, oh one neck, pack am, body too correct. Oh no no no, Erima no forget. Money go back oh, ah, oh collect. Owole, oh one neck, pack am, body too correct. Say she love me, eyan love it. Sensima, why they for her? Benzema, why you want a dollar? Sensima, this kind dance.